الحمد لله فرض عليكم الحج كما فرض لعباداتي أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله في الأراضين وفي السماوات وأشهد أن محمدا عبده ورسوله أخبر أن من أركان الإسلام الحج صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين أما بعد فاتقوا الله عباد الله وراقبوه في السر والعلن يقول عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وللحج منافع وفوائد في الدنيا والآخرة أصدقكم الله ọlọ́run tó ṣe hajj ní ọ̀ràn yẹn lẹ́yìn lórí gẹ́gẹ́ bí ó ṣe ṣe gbogbo àwọn ìjọsìn gbogbo èyí tó lẹ́tọ̀ọ́ sí kó ṣe ṣe lọ́ràn yẹn fún yín mo ń jẹ́rìí pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ọ̀dọ̀ àyàfi ọlọ́run ọ̀kan sùn ní ọlọ́run ọba kò sọ̀rọ̀ tuntun òun lọ́ba tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ní gbogbo orílẹ̀ àti ní sámà wọ́n ti ń jẹ́rìí pé àníwá Muhammad ẹrú sí ọlọ́wọ́n ọba ní ṣe òjíṣẹ́ rẹ̀ ní ẹni ẹ̀sà lọ́jẹ́ nínú gbogbo ẹ̀dá rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó fún wa nírò wípé nínú àwọn onígun Islam òun náà ní hajj wa ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ máa bá nẹ́bí ọlọ́run kọ́ máa bá wọn aráàlú rẹ̀ àti àwọn sàhábà rẹ̀. àti àwọn ẹni tí wọ́n tẹ̀lé lánàá ẹ̀sìn rẹ̀ kan dúró sí dáadáa títí di ọjọ́ ẹ̀san ẹ̀yin ẹrú sí ọlọ́run ọba ẹ̀bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ sì sọ ìwọ ọlọ́run ọba ní yín àti ní gbangba yín ọba àlekè ìlọ́bẹ̀lẹ̀ ọlọ́run ọba wò fún jọ́sìn ó ní àwọn àǹfààní ayé àti tọ̀run nínú lòbìjà pípé àwa tọ́lọ́run ọba àlejò ọlọ́gá sì kẹ́ ká má ṣàfihàn láti lọ sí hajj. إبراهيم ولا تدع عبد الله بن عباس رضي الله تعالى عنهما على ذلك أخو عبد الله بن عباس قال إلى تدع الفضل tí wọ́n jọ jẹ́ ọmọ àbákan náà wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó ní man arada al-hajj falyata'ajjal fa'innahu qad yamradu al-marid wa tadillu ad-dalla wa ta'ridu al-haja ẹ̀rí wọ́n ọlọ́run sallallahu alayhi wa sallam sọ yìí pé ẹnì yóò tó bá gbèrò láti lọ sí hajj kó tètè ṣe kó ṣe ní kíákíá ní kámákámá kó ṣe yárayára o. tòró gbádùn lónìí ẹni tó gbádùn ó lè padà rẹ o tọ́ba ti gbéra fún mi lọ́fẹ́ gbé rìn nígbà tó ti pé ohun tó ń fi rìn gbà yẹn ni nǹkan ọ̀gbìn yẹn lè sọnù o bákan náà bùkátà àìròtẹ́lẹ̀ lè jáde tó ti pé hajj yẹn ò ní lè rọrùn láti fi mọ́ ẹ̀yin arúgbó ọlọ́run ọba ẹni tí ọba kú lójijì àìsàn lè dé lójijì o torí bẹ́ẹ̀ báyọ̀ ọlọ́run ọba ẹ ṣọ́ra fún àwọn nǹkan òjijì tọ́lọ́run ọba àlejò ọlá máa ń mú wá alḥasan al rahimahullah wọ́n sọ báyìí pé ẹ rí ọmọ anábì adam wọ́n wà láàrin àwọn nǹkan mẹ́ta ọmọ ànábì ádámù wà láàrin àdánwò tí ó sọ̀kalẹ̀ ó wà láàrin ìdẹ̀ra tí ó wà nígbà kan tí ò ní padà sí mọ́ ọmọ ànábì ádámù ó wà láàrin ikú tí ó kani kó ńlẹ̀ lójijì nítorí bẹ́ẹ̀ wọ́n ní afáwà hasan albasri rahimahullah wọ́n a máa sọ wípé sẹ́rí ọmọ ànábì ádámù ìrun tá a ṣàfihàn rẹ̀ sádáwó ni àti àjálù àti kú wọn ní láàrin ìgbà tí a fa sọ̀rọ̀ yìí wọn wá bẹ̀rẹ̀ sí ní sunkún wọn wá ń ṣe àdúrà yìí pé Rabbana atina fid dunya hasana ọlọ́run o gbogbo ohun tí ń jẹ́ dáadáa ìwọ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa òun ni kò fún wa láyé wa fil akhirati hasana gbogbo ohun tí ń jẹ́ dáadáa òun ni kò fún wa lọ́run wa qina adhaban nar kọ́ wa sọ wa níbi ìyá náà. òun ló fà á ní anabi sallallahu alayhi wa sallam ló fi ń sàkọọ́lẹ̀ fún wa yìí pé ká kọ́rọ̀ àwọn nǹkan márùn kí nǹkan márùn tó dé ká kọ́rọ̀ ìgbésí ayé hayataka qabla mautika ọwà láyé kó tó di pé wàá kú kọ́rọ̀ ẹ̀ mọ̀hún tí wàá ṣe wa sihhataka qabla saqamika ó ti gbádùn kó tó ní kó o ní padà gbádùn kọ́rọ̀ ẹ̀ kó o mọ ohun tí wàá fa làáfíà rẹ̀ ṣe. bákan náà wọ́n fi náà ka kọ́bílẹ̀ fàtòríkà ó dẹ̀ ti rọrọ̀ báyìí kó tó ní pé wàá padà tòsí ọ̀ọ́yà kọ́rọ̀ rẹ̀ kó sì tó dé. bákan náà wọ́n fara ọgọ́ka kọ́bílẹ̀ sógùlíkà ọ̀ráyè báyìí tètè kọ́rọ̀ rẹ̀ kọ́ wá nǹkan dáadáa sí àwọn kẹ́kọ̀ọ́ yìí pé ọwọ́ tó bá dilẹ̀ òun lè sùn bẹ̀ lọ́wọ́ ẹ̀ ìgbà tó ráyè báyìí ọ̀ọ́yá kọ́rọ̀ rẹ̀ kó tètè fi ṣe rere kó tó di pé kò ní padà sígbà láàyè fún ọmọ ẹ̀rí. bákan náà ṣàbáàbàkà kọ́bílẹ̀ haramika ọwà lọ́dọ̀ tó yẹ lè gòkè ó lè fodò ó lè rìn bó ṣe wù ẹ́. ọ̀ọ́yá akọrọ rẹ kó tó di pé di arúgbó kù jọ yóò máa yí àwọn ẹni tó ti fi hajj àbáwá táwọn wò wọn ní orí ẹ̀rọ móhùnmáwòrán a máa rí pé iṣẹ́ yẹn iṣẹ́ tí sábà máa ń rọrùn fẹ́ni tí ọba ti darúgbó kù jọ ni nítorí ẹni tó rẹ bá pé gbogbo àwọn nǹkan kódì kejì máa dé. ẹni tó rẹ̀ bá pé yọ kọ́rọ́ kó pèsè sàárè kó tó di pé yọ wọ̀ ẹni tó rẹ̀ bá pé ọ̀ǹtọ̀hún apalẹ̀ ayé sí kó tó di bá yọ padà pa títọ́lá yọ padà pa yẹn sí ni ẹni tó rẹ̀ bá pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò nífẹ̀ẹ́ ọlọ́run kó tó di pé yọ lọ pàdé ọlọ́run ọba ẹ̀yin ẹrú ọlọ́run ọba ẹ̀rí hajj dá sọ̀rọ̀ rẹ̀ yìí àwọn àǹfààní tó tóbi wà ń bẹ̀ pípọ́ jù ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń sọ fún wa nínú suratul hajj aya kẹtàdínlọ́gbọ̀n sí ìkejìdínlọ́gbọ̀n ọlọ́run ọba dojú kọ nàbí ilá ibrahim aleyhi salatu wa salam alkhalil ọlọ́run ni wà á dín fil hajj fil nasi fil torí bẹ́ẹ̀ náà èrè anábì ibrahim kéde fáwọn èèyàn pé kí wọ́n wá tẹ́lẹ̀ ọlọ́wọ́n ọba òkúnjọsìn ìyá tú kàrìjálà ara àwọn ẹni tí ó fẹsẹ̀ rìn wàhálà kùlì dọ́ọ̀mìọ̀ àtàwọn tí wọ́n á dùn kan ìyá àti ìnàmì kùlì fẹ̀jìnàmì tó ìbá wọn ní ọdẹ sì máa wá ní gbogbo àwọn ọ̀nà tó jì wọ́n wá fi hajj gẹ́gẹ́ bá a sọ wípé àǹfààní tó pọ̀ ọ wà nínú ká lọ tẹ́lẹ̀ ọlọ́wọ́n ọba òkúnjọsìn àǹfààní ayé àti tọ̀run bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá sàlàyé pé wọ́n á wá fi hajj yìí liyashhadu manafi'a lahum tí wọ́n fi kéré ní àwọn àǹfààní tí a jẹ́ tiwọn wọ́n yadhkuru ismallahi fi ayyamin ma'lumat tí wọ́n sì lè máa rántí orúkọ ọlọ́wọ́n ọba ní àwọn ọjọ́ tá a ti mọ̀ ẹ̀rí. bákan náà ala ma razaqahum min bahimatil an'am lórí ohun tọ́lọ́wọ́n ọba àlekè ọlá tó fi sìkẹ́ wọn nínú àwọn ẹran àdáyá tí wọ́n pa torí bẹ́ẹ̀ ọlọ́run ní fakulu minha ẹjẹ́ nínú ẹran yẹn wà á tó ìmọ̀ ìbẹ́ ìtàn fàkìr kẹ́ẹ̀sì fún aláìní sọjẹ́ tálákà kẹ́ẹ̀fún jẹ́ńbẹ́. afáwọn abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma gẹ́gẹ́ bá ní sọ̀sọ́ láǹtẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn fún wọn ìgbẹ́kọ́lọ́wọ́n kó fi ìmọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé Al-Qur'ani kó fi yé wọn àdúrà sì ti gbà wọ́n ní túmọ̀ àyà yẹn liyashhadu manafi'a lahum káwọn yẹn lọ sí hajj láti lè gán ní àǹfààní tí a jẹ́ sí wọn afáwọn Abdullah ibn Abbas radiyallahu ta'ala anhuma wọ́n ní tẹ̀ ẹ̀rọ àǹfààní àǹfààní ayé àti tọ̀run ni ẹ̀wà ara àǹfààní tọ̀run òun nìyẹn ní ọlọ́wọ́n ọba subhanahu wa àádẹ́rì pé òun náà lọ́gbọ́ngbọ́n jù kọ́dà báwọn ẹni tó wà lùjẹ́nà bá tó wà lùjẹ́nà ìwọ̀n tí wọ́n á tún ní ìdì òun nìyọ́nà ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala èyí tó ṣe wípé bínú rẹ̀ ò ní kẹ́yìn rẹ̀ mọ́ láéláé. ẹ wá láǹfààní ìtayé òun náà ní àǹfààní ti ẹran eléyàtà pàdánù ajẹ yẹn àtẹnẹ àdáyàtà òun náà máa salọ́hùn tí wọ́n máa jẹ àti àǹfààní sísòwò báyìí òun ni abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma ni wọ́n ti sàlàyé ááyà yìí bẹ́ẹ̀ náà ni ọmọ kí wọn ìyẹn mujahid àtẹnití lè ṣe kán náà wọn lò mọ́ wọn ni sẹ́yìn ráǹfààní ti ń bẹ níbi ká lọ sí hajj àǹfààní ayé àti tọ̀run ni wọn ni ẹni ẹjọ ọ̀rọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala tọkùn sọ nínú ááyà mi ìtẹ̀lẹ́yìí sàlẹ̀ ìkùm jùlẹ̀ ẹ̀hùn àǹtà bùtàkù fẹ́lẹ̀ mi rọ̀ kò sẹ́sẹ̀ lọ́rùn yín kò sí ẹ̀ṣẹ̀ lọ́rùn yín bí ti wù kọ́ mọ́ kẹ́ ẹ wá ọlá àjùlọ ọlọ́run ọba ọyẹ ẹlẹ́dàá yín kẹ́ ẹ hajj ìtumọ̀ rẹ̀ ni wípé kò sí ara fún yín rárá pẹ̀lú kẹ́ ẹ jèrè kẹ́ ẹ jèrè níbi òwò tẹ́ ẹ bá láwọn ọjọ́ tẹ́ fi ń hajj àgàgà tó bá já sí wípé títà ríra yín kò ní ṣàkóbá kankan nínú tẹ́ nínú ọ̀rọ̀ kan tí wọ́n mú wa wọ́n ní gbàtí anábì Ibrahim alayhi salatu wa salam tọkọ káàbà tán ọlọ́wọ́n bá wa sọ fún yín pé àníkéde pé káwọn yẹn wá tẹ́lẹ̀ ọlọ́wọ́n bá wò fún ìjọsìn wọn lọ́wọ́ á ní ọlọ́wọ́n bẹ lẹ́dà bó ní ohun ní ó ṣe détí gbọ́ gbogbo àwọn ẹ̀dá ọlọ́wọ́n ní ìwọ sáwì èmi ọmọ bí ó ṣe détí gbọ́ wọn wọn lànà bí Ibrahim alayhi salatu wa salam. ọwọ́ agun òkè tí wọ́n ń pè ní jabal abi Ogunbe, ogun bẹ́ẹ̀ alọ́gun ẹ̀yìn ẹ̀yà ọlọ́wọ́n bá pààyàn láti pé kẹ́ ẹ wá tẹ́lẹ̀ ìwò fúnjọsìn o kó fi lè sáyé lẹ́sìn àlùjànnà kó sì lè fi yọ nínú yàrá torí bẹ́ẹ̀ ẹ láti ara àwọn ọkùnrin àti láti bí ọlẹ àwọn obìnrin wọn wí gbólóhùn labẹ́yì kàlọ́hùmọ́ labẹ́yì wọn ní jẹ́ ajásígbẹ́ nítorí bẹ́ẹ̀ yẹn ẹni tó bá dáhùn jọ yẹn ọ̀hún tọ̀hún ọmọ àti hajj ní gbèdéke bọ́bá ti kí ni ọ̀bọ́ bá ti dáhùn ẹni ọba dáhùn lẹ́ẹ̀kan ajásígbẹ́ ẹ̀ka ni ó ti hajj ẹni ọba ti dáhùn lẹ́ẹ̀mejì ajásígbẹ́ ẹ̀mejì ni ẹ̀rí ọwọ́ ajá bí bí ìjẹ́pẹ́ wa dá ń padà wí tá a bá ń ṣe gbólóhùn làbẹ́ẹ̀kà yẹn á wí lẹ́ẹ̀mejì náà ní pé lọ́bẹ́ẹ̀kà lọ́hùnmọ́ làbẹ́ẹ̀ ẹ̀ẹ́mejì yẹn náà láàwì ẹ̀yin arúgbìn ọlọ́run ọba nínú àwọn àǹfààní hajj èyí tá a rí láyé alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ òun náà ní wípé at-ta'arufu bayna al àwa mùsùlùmí ọmọra wa tó bá sọ kó jáde láyé kò síbi tẹ́rù lè pọ̀ tó kọ́ lọ sí hajj kò síbi tẹ́yà lè pọ̀ tó kọ́ lọ sí hajj ẹ̀rí. nígbà táwọn ọ̀jẹ̀ fi ń sọ wípé a lọ sí yunifásitì ní Sudan àwọn oríṣi orílẹ̀-èdè tá a jọ kẹ́kọ̀ọ́ wọ́n sì súnmọ́ àádọ́rin ìgbé tá a sọ pé Nàìjíríà jẹyọ kan irú ẹ̀ bíi àádọ́rin ìgbé tá bá wà ń bí dá báyìí kálukú ò tiẹ̀ ní gbọ́n tí kálukú wí ẹni tí wọ́n máa fọ̀ fún sọ̀rọ̀ ẹni tí ó fèsì sọ̀rọ̀ ẹni tí ọ̀rẹ́ mú sọ̀rọ̀ àti tí rí nǹkan bí ìyẹn wá padà bọ́ bá wá padà dé hajj kan lásán ìyẹn wá rí ẹ̀yà tí ó fẹ́ ìyẹn fẹ́ ògá a ah, ah, tabarakallahu ahsanul khaliqin ìwọ ọlọ́run náà dáhùn ẹlòmí ó dúdú ẹlòmí ó ẹlòmí ó pupa ẹlòmí ó ẹlòmí ó ní ti rẹ lómi báyìí máa rí lára báyìí nínú ọba dáa. ọ̀rẹ́ lómi àga bẹ́ẹ̀ arígbàgbẹ̀rẹ̀ ọmọ àwòrán rẹ bíi èkúté tí ń bẹ lábẹ́ ẹranko nílàkà. ẹ̀rí lóríṣiríṣi ẹ̀dá bẹ́ẹ̀ náà làwọn náà ṣe kéńjì so èyí lọ sí hajj ajé káwọn mùsùlùmí mọ́ra wọn wọ́n wá láti bi ìlú oríṣiríṣi pẹ̀lẹ́yà oríṣiríṣi oríṣiríṣi ọba ti sọ fún wa ẹ̀yà yàtọ̀ èdè yàtọ̀ kákan fi mọ́ra wa lásán pé yorùbá lélẹ́ yàwó sá lélẹ́ yìí ni ẹ̀yà ọ pàtàkì jùlọ ẹni tí bá bẹ̀rù ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run ní ẹ̀yìn yẹn inna khalaqnakum min dhakarin wa untha dádájọ́ àwọn ọlọ́run bá ládá yín lákọ lábò wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu àwọn agbẹ́yìn kalẹ̀ ní ẹ̀yà tí wọ́n ní ọmọ àwọn wípé nàìjíríà ni wọ́n ń bí ẹ ìyẹn ní pọ́nmọ́ nàìjíríà ni ẹ̀yà nìyẹn tí ọmọ orílẹ̀-èdè bákan náà wọ́kọ̀ bá èyí tí máa ń wáyé láàrin àwọn ọlọ́rọ̀báwá àwọn ìdílé ìdílé ọlọ́run la kàn ní kọ́ yàtọ̀ síra wọn níta àárọ̀ kẹ̀kẹ́ fi dára yín wà lásán ni ẹni tó lápọ̀lé jù lọ́dọ̀ ọlọ́run bá láàrin yín òun lẹ́ni tí bá ń fáyà ẹ̀rí sísọ́tò lẹ́kọ̀ọ́ lábala bí àwa mùsùlùmí ọmọra wa yìí níbẹ̀ lẹ́mi wọ́n ti sùn pọ̀ tá a máa nífẹ̀ẹ́ ara wa òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam wọ́n ní sẹ́ẹ́ rí ẹ̀mí ọmọ ogun ni wọ́n tá a ti ti ru ogun fún wọn. ìgbà yóò tí wọ́n bá ti mọ́ra wọn báyìí wọ́n sùn pọ̀ ni. ẹni tó ṣe yí pé ọlọ́run lọ́mọ̀dú tó ti wá tọ́lọ̀ ń bẹ kádàrá sédèkẹ́ lọ pa yín pọ̀ pàápàá jùlọ èdè bíbẹ̀ kọ́ gbogbo àwọn èdè ẹnu ọgbọ́n kó gbọ́ yẹn wá yẹpẹrẹ tó bá dé mọ́kà torí díẹ̀ yọ̀kẹ́ tó súnmọ́ kó parí kọ́ ìyẹn nìyẹn kódà ìwọ tí ìmọ̀ọ́mù obìnrin máa sọ̀rọ̀ èdè lárúbáwá ni o kò ní fè bó àgbẹ̀gbẹ̀ ọmọ kè bó torí náà àbẹ̀wò tó ṣẹlẹ̀ sáwọn nàìjíríà ti bàyí ni pé nàìjíríà ò léde ẹ̀rí pa kànáwó nàìjíríà ò léde èdè léde náà wọ́n fi ń àbá haúsá àtẹ̀gbọ́ tàwọn haúsá àwọn ò tẹ̀ wọ́ọ́rì táwọn bá dọ́fíìsì wọn sọ haúsá wọn. àbí ibo èdè lélẹ̀ la fi ń fèdè ńgbọ́ wọn ti wá rí bẹ́ẹ̀ táṣẹ dírí odidi kọ́ríà odidi pé odidi ìlú kékeré kan tí wọ́n ń sọ lábá ní orílẹ̀-èdè nàìjíríà àkàkùn pé elédè wa kàn ó tún ajẹ́ lọ́gàtò kọ̀ọ̀tàn ìyẹn èdè alukọ̀hánì tá a fi gbẹ́sìn wáyé ọmọ yẹn pé ọ wá gbìyànjú ọlọ́ọ̀kọ́ èdè lárúbáwá tọ́lọ́mọ́ àbọ̀ sísun gbédè lárúbáwá tọ́ jàjà wá rí ẹ̀yà kan wọ́n rẹ́sìn gbàdá fi ṣe hajj mo pàdé àwọn èèyàn kan tó ṣe wípé láti ìlú Imam Bukhari rahimahullah ẹ̀gbọ́n ni wọ́n ti wá kò sí ohun tó járe ra wa bá sọ̀rọ̀ dèdè lábára lọ. bẹ́ẹ̀ni ààrẹ nìkan tó gbọ́ díẹ̀ díẹ̀ sẹ́mi náà sì gbọ́ tátàtà láfi sọ fúnra wa láfi ń bára sọ̀rọ̀ mo lẹ ti wá bó lè lóye ṣe rí kí ló ń ṣẹlẹ̀ àwa dàbí ọ̀rẹ́ ẹ̀rí lẹ́yìn tó ṣe pé ọ̀rẹ́ sì dì ẹ̀wọ̀ láti China lọ́wọ́lọ́wọ́ bó ló gbé ìbò sọ́gbọ́n kọ́gbọ́n bó sì léde Yorùbá náà ní sọ́gbọ́n kọ́gbọ́n ṣùgbọ́n ẹ̀yọ̀ kan tó pa fọ̀ náà nì pẹ̀lú igbó náà láti ń sin lọ́wọ́ ọba subhanahu wa ta'ala nítorí bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wa sallam ó ti fẹ́ rí àwọn ẹ̀mí ọmọ ogun ni wọ́n ta ti di ogun fún wọn tí wọ́n bẹ́ẹ̀ ti lè mọ́ra wọn tí wọ́n pàdé kọ́ wọn àjọ bára wọn rẹ̀ ṣùgbọ́n bí wọn bá pàdé kọ́ á rí i pé nǹkan tí kálukú wọn máa ṣe yóò máa yàtọ̀ síra wọn lóbi yára pé gbogbo àwa tá a bá lọ sí hajj ó yẹ ká wọ́n náà bò láti mọ́ra wa ẹlẹ́mi ọ̀ lọ sí hajj bẹ́ẹ̀ kò ní kọjá òtẹ́ẹ̀lì rẹ̀ tí ó fi wálé kò ní dàpọ̀ máwọn èèyàn kó dàgbọ́n bá ní kẹ́lẹ́ bí wàá lọ sírun ní haram ọmọ ládàtọ̀ wà mbẹ́ ni yóò ní ah, ọlọ́wọ́n ọgbà ní bíbá yìí náà bẹ́ẹ̀ ni kò dé ní wọ́n náà bò ni ó ti mẹ̀yà kan ká mọ́ra wa ká sálámọ̀ síra wa nítorí kífẹ́ lè wáyé ìfẹ́ káàkiri alùjẹ́ni ọlọ́wọ́n bá wọ̀ gẹ́gẹ́ bá nẹ́bí sallallahu alaihi wa sallam ti sọ wípé walladhi nafsi biyadihi mọ fẹ́ni tẹ́mi ẹ̀mí anẹ́bí ń bẹ lọ́wọ́ rẹ̀ búra la tadkhuluna aljanna ẹ̀ lè wà aljanna o hatta tu'minu kẹ́ẹ̀fì nígbàgbọ́ sọlọ́ wala tu'minu ẹ̀ dẹ̀fi lè nígbàgbọ́ hatta tahabbu kẹ́ẹ̀fì gbàtara yìí sẹ́ni tara tí wọn lóye pé tẹ́ ẹ bá ṣe báyẹn tẹ̀sí máa nífẹ̀ẹ́ ara yín àwọn náà ní pé afu sàlámà bayinakum ẹ máa sàlámà síra yín tẹ̀sí wọn á ta kú sáré àwọn yorùbá yòókù rẹ̀ àbọ̀yọ̀ ṣe subhanallah ẹlòmíì ò tiẹ̀ mọ ibo yẹn ẹgbẹ́ náà àwọn ẹ̀yà mi bẹ̀rẹ̀ ní máa gbé kódà kò ní kó ń fífi fa ẹ̀rí. bákan náà nínú àǹfààní tó wà bẹ́ẹ̀ òun náà ní al-wahdatul ìjà àtò mùsùlùmí á máa fura rẹ̀ kíkẹ́ iná yà wá ti yàtọ̀ lédè wa ti yàtọ̀ bákan náà là á ti ṣe jọ ń kírun ẹ̀rí àsìkò kẹ́mẹ́rin ẹ̀mí rẹ̀ nìkan kọ́ wá láwọn oríṣi orílẹ̀-èdè tó yàtọ̀ sí nàìjíríà kan lọ pé irọ́ àyílà tí wọ́n ń kíyàn mi ò ṣe náà tèmi àyíbẹ̀ kọ́ tèmi náà rí wọ́n ń kí ah, mẹ́ta làwọn máa ń kí nílùú táwa tiwa ẹ̀ lè rí bákan náà lọ́n fà ní tó wà hajj ti ṣe ẹ̀dàkùnrin ẹja lọ sí àwọn atọ́lọ́wọ́n ọba àlejò alábàtíkẹ́ ká ní ìpèsè dá ti gbádùn ẹja lọ sí òun ni pé ọkàn máa so fọmọra wọn wọn ní láǹfààní yẹn nìyẹn wọn la rí kan náà àwọn kèfèrí tí wọn tájẹjà wa mùsùlùmí bí aláàní dúró lórí ẹsìn wa ọkàn ti là mọ́lẹ̀ wọn ni ẹgbọ tẹrí agbára tí ń bẹ báwọn mùsùlùmí á lè borí rẹ o àti tá a bá borí nǹkan mẹ́ta lókun tí wọn sì lè borí ẹ wọn ni dẹbàrà al nìyẹn ju tí ọba ti lọ́wọ́ wọn mọ́ nígbà yẹn lẹ lè gbàgbára lọ́wọ́ wọn ẹlẹ́ẹ̀kejì tí mo bá kí júmọ̀ àmọ́ ẹ̀yin náà wo júmọ̀ àgẹ́ ẹ̀rí pé yàrá àdìsímọ́ òní mo sọ gàrú gan lòún náà àkójọpọ̀ díẹ̀ ni lẹ́yìn tá a ti ń kírun láàrin àdúgbò alèmájú mẹ́wàá lọ alèmájú láìpẹ́ lọ àwa ń pé five hundred à ń pé three hundred ẹnì bá tún àwọn ará ẹkújọ mẹ́ta bó o ní sẹ́yìn ti lọ ẹlòmíì ò lè sọ pé ah, mo mà ní pírọ́blẹ́mù nǹkan ọ̀rọ̀ sẹ́mi a lè tún jọ bára wa sọ. wọ́n ní tẹ bá ń wí nẹ̀ tí wọ́n ò kí jùmọ̀ wọn hàn ah! ẹni gbogbo kí ní wọ́n pílánì fún yín wọ́n lè fàtìkù tẹ́ gbà bọ́ọ̀lù yẹ tí wọ́n kọ́ sásìkò rojúmọ́ ṣùgbọ́n èèyàn ò fura ń bí bákan náà wọ́n mọ́ hajj kọ́másì hajj náà tí wọn bá ti lọ sí mọ ara ètè yẹn náà nìyẹn o ẹwù bí hajj ti fẹ́ máa sọ̀rọ̀ ní ìsinmi fàìnáwó tí ìbá ti pẹ́ni tí ìmọ̀ọ́nì rẹ bá tó bí ti ń pera rẹ̀ ẹ̀rí yọ fẹ́ sọ̀rọ̀ láti fi yàn wá kóhun tó lé ní mílíọ̀nù jáde tí èsè kó rí èrè ayé kan tí ọ̀sán ó rí mẹ́ àwọn àtọ̀kùn fẹ́ lọ fìsí lọ ẹ̀rí máa ń fà ní tọ́wọ́ àánú ká sí hajj òun ni ìrànlọ́wọ́ àwọn tálákà òun náà ni ẹni àdáyá náà sì gẹ́gẹ́ bá ti sọ nínú àǹfààní òun náà ni ọjà tó ti yí pátá sáàrìrì ń bẹ ẹ̀rí abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma wọn ní àníkọ̀sẹ́sẹ̀ fẹ́yìn mùsùlùmí kátàkárà ẹ̀ lè ṣe ṣáájú ìfọ̀rọ̀ àti lẹ́yìn ìfọ̀rọ̀ ẹ̀dínmọ̀fíìm ọ̀tá máa ti fẹ́ hajj lọ́wọ́ aqulu qawli hadha استغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الارض ومغاربها استغفروه واتوبوا اليه انه هو الغفور الرحيم الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده وبعد من àǹfààní hajj èyí tó ti pé yẹn ò rí ní ọrùn òun ni pé gbogbo àìdá tí yẹn bá ní lọ́rùn ọlọ́run máa gbé kú òkú yẹn pẹ̀lú hajj ní ẹ̀ afáwọn ọ̀sẹ̀lẹ̀ ibùn amr ibùn al-aas radiyallahu ta'ala anhuma wọ́n ń sọ̀rọ̀ ara wọn nípa bó ni wọ́n ti di mùsùlùmí níwájú ń fi ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n nígbà tí ọlọ́run ọba ju islam sí mi lẹ́nu mo wá lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam mo wá ní ìrà nẹ́bí tẹ ọwọ́ rẹ mo fẹ́ fún ọlálùkáwà ní pé mi náà ti di mùsùlùmí òdodo wọn là nẹ́bí wa tẹ́wọ́ afẹ́ àti mo bá káwọ́ mi kù anẹ́bí sallallahu alaihi wasallam wa sọ ìwé ìrẹ́ amúrù kí ló dé fi káwọ́ kó ìdúwọ̀ mo gbèrò májẹ̀mú àwọn sọ̀sálá ní irú májẹ̀mú bò wọ́n ní bẹ́ẹ̀ májẹ̀mú tí mo gbèrò ní wípé islam tí mo gbà yín sínú ra foríjì ọlọ́run torí mo ti yapa púpọ̀ sí máa ra foríjì ọlọ́run ẹ̀gbọ́n sáà nẹ́bí sọ fún afáwọn àárọ̀ ó ní sèwọ̀ ọmọ ni pé islam ní gbogbo nǹkan tí yẹn bá ti ṣe kó ló di mùsùlùmí láyè dáa èèyàn di mùsùlùmí báyìí gbogbo ẹ̀dá ti máa kú àti wípé hijrọ̀ tí bá kú ní ààyè ẹbọ àyà ìnígbàgbọ́ lọ́tàyè iman láti lè máa lọ sí lọ́wọ́n ọba gbogbo ohun tó ti wáyé nínú àṣìṣe ọlọ́run tẹ̀sí máa gbé fún pẹ̀lú ìjọrọ̀ bẹ́ẹ̀ náà wá ní hajj ìyá ẹ̀fẹ̀ bí mo máa ga ẹ̀rẹ̀ kọ̀ọ̀bùdà gbogbo ohun tó yẹn ti ṣe nínú àìdá ọlọ́run tẹ̀sí máa gbé fún pẹ̀lú hajj tó yẹn bá gbé ẹ̀rí mọ́ mu sí wọn gbé hadith yìí jáde hadith ní látọ̀dọ̀ àbí ìrọ̀rọ̀ òun tó òun ò ṣe palapala wọ́lá mi yọ̀sọ̀ òsì jáde kó nù tẹ̀lé tọ́lọ̀ tí ó bá padà pẹ̀lú tẹ hajj yẹn yọ bẹ̀rí kàyọ́ mi ń wá lẹ́dẹ̀tò ọmọ bí ìjọ ti yà rẹ tẹ̀ bí lọ́mọ tuntun ni ẹ̀rí obìnrin bí hajj gan ní ìyẹn bá ti ṣe gbogbo àṣìṣe ní ìyẹn ti ṣe pátá pẹ̀lú hajj ní ìyẹn ti ọlọ́mọdé ti máa kú. bákan náà nínú àǹfààní ọ̀hún wọn ní pé rí hajj ọlọ́lá ju jihad lọ àti gbogbo ṣe olóore lẹ́yìn ìdì náà lọ́dọ̀ ọlọ́run lọ subhanahu wa ta'ala ó sì hàn yí pé ẹ̀sìn rẹ̀ máa tóbi jọ gbé dàlùkìyà àbí ìkúrẹ́ ọ̀dí ọlọ́ọ̀tàlá wọn ní wọn bí anabi léèrè sallallahu alaihi wa sallam ìpè iṣẹ́ wò lọ́lọ́lá jùlọ àyùsọ̀sọ́lá níbẹ̀ ìnígbàgbọ́ sọlọ ìnígbàgbọ́ tó ti tẹ́ rẹ̀ wọ́n tún béèrè pé kí ni wọ́n lọ sọ̀sọ́lá sọ pé òun náà ní ìjà tó jọ̀nà lọ ya ti ṣe ìjọsìn na náà dáadáa bákan náà yàwó Aisha radiyallahu ta'ala anha ó ní mo ní ìròyìn títí ọlọ́run ọba àwa rí gbogbo ṣe sílẹ̀ táwọn obìnrin ni o èyí tó lọ́lájú nù jihadi òun náà ní hajj mabrur ìlọ ọlọ́run ọba ẹ ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba nínú àǹfààní tọ́wà níbi kéèyàn ti hajj níjọba ìdàlùkẹ́yàmọ̀ òun náà ní pé àlùjànnà lẹ̀sán rẹ̀ o ẹ̀rí abibọ̀rọ̀ ọ̀jẹ̀ lọ kàlá wọn ní òjijì ọlọ́run sallallahu alaihi wa sallam wọn ní sẹ́ni sẹ́yìn bá ti wọ́n mọ́rọ́ lọ́dún ní o tún fi lọ́dún míì àbí ń ṣe lóòrèkóòrè ọlọ́run máa fi ń ṣe ìparẹ́ ẹ̀sẹ̀ láàrin àkókò tí ń bẹ láàrin ìgbà tó ṣe yàn bẹ́ẹ̀ náà wà ní hajj tọ́da tí yẹn bá ṣe hajj dáadáa ní bó ti tọ́ kò sí ohun tí ó jẹsàn rẹ ilẹ̀ àlìjẹ́nà àfi àlìjẹ́nà àti pé nínú májẹ̀mú kó òní hajj ó ti da òun ni àtàwọn bá tún lẹ́sọ̀ ẹni ọba lọ bẹ́lẹ́ ọlọ́run ọba wò ọrọ̀ ọ̀nù pìwàdà yẹn yẹn ọmọ jẹ tuntun bá gbọ́nùgbọ́n ẹlòmíì ò torí ẹ lọ mo ní ọlọ́rọ̀ kan gbà tá a fi wà ní ìgboro mo ní owó rẹ̀ yìí ti tó bọ́ lọ sí hajj ó ní aláàjì onífẹ̀ òun lè lọ àlè tóun yẹn òun kọ́kọ́ fẹ́ sọ̀pọ̀ yẹn tóun bá sọ́ọ̀bù rẹ̀ náà wọ́n wà tẹ̀ lọ gbà ní. ẹ̀rí béèyàn bá tẹ̀ sí sọ́ọ̀bù ẹ̀ tó bá lọ tó bá ti dé kó sọ́ọ̀bù ẹ̀. ihun tí èèyàn fi máa ṣe kí ni o tí ó fi máa rí ẹ̀sìn àlùjànnà nìyẹn. bákan náà rọ́jò mọ́bọ̀ọ̀lì ájì tọ́da gbogbo tọ́jú ìwo níwọ̀ ìyẹn máa máa dá padà. ẹ̀rí téèyàn bá fẹ́ kí ájì yẹn ó ti pẹ́sẹ̀ mákẹ́lẹ́ àti ìtọ́da ọ̀hún ni pé owó aláàlí lẹ́yìn ó fi ṣe é èyí pé yẹn ọlọ́wọ́ gbogbo owó ẹ̀wọ̀n àdáwò tó dé láwùjọ wa subhanallah àwọn yẹn sì wá sọ èèyàn ẹgbẹ́ ara wọn sọ di ẹrin àpàdà aláì wọn sì wá ìsùkọ lànà ni wọn sì wọ dídílé wọn sì pa gbogbo dídílé wọn fa wọn wọn máa fọ orí wọn la hawla wala quwwata illa billah láì sí ẹrin màálù wọn kàn ra wọn kájú ìfún wọn kì í ọpọlọ rẹ lásán. wọ́n mú wọ́n rí fẹ́jẹ̀ yìí wọ́n lọ ta ní fifty thousand. odidi ẹ̀dá ẹ bá lọ sọnà ẹ̀bẹ̀ kẹ ẹ bá lọ lọ́wọ́ ti láborí mbẹmbẹ. subhanallah lẹ́yìn jáde fẹ nìyẹn lẹsẹ kankan lọ́rùn wọ́n máa dẹ ní pé ò tilẹ̀kùn dáadáa kò jù bẹ́ẹ̀ lọ wọ́n sì wọlé hajj hajj èèyàn ní sẹ́tó èèyàn ní báyẹn bí wéyìí tá a wí yẹn. ẹ rí bákan náà yóò tún ṣe hajj yẹn nígbà tó sọ̀tà láǹṣẹ́ máa ń ṣe èèyàn tún sọ ahọ́n rẹ̀ níbi ìsọkúsọ èèyàn tún wá dúró déédéé ńgbà tí èèyàn bá ti hajj dé oníjàdí pé èèyàn dé báyìí èèyàn bá ti sábàkà náà ẹ rí gbogbo gbogbo ti gbé ti tẹ́lẹ̀ á tó wá kí n á tó lọ gbé nígbà tá a fi lọ́njẹ̀ lọ àwọn kẹ́ ń wí wípé ah alájí sí òfin ẹgbẹ́ ọjà máa lọ lé mi àròbìn kẹkẹ bá sùn ah, wéré lẹ́yìn mi níbi tí òun yẹ kí yẹ kó mẹ́yìn. mo nígbà tẹ́yìn wa ń bẹ̀ ní sàwọn táwọn á ti wà ń bíbà bí ọdún kẹsàn-án ni àwọn ah, ní ti yín lélẹ̀ ní dákun máa sọ sórí kẹkẹ fáwọn bíbà yìí. ẹni máa sọ fáwọn òní fàájì kẹkẹ sí àwọn ọ̀dọ́ sí mù la ilaha illallah pé ìpọ́pọ̀lọpọ̀ ológogoro ni nípasẹ̀ àwọn olóṣèlú wọn fi rán wọn lọ sí mọ́kà èèyàn á dúró déédéé lẹ́yìn ìgbà tí yẹn bá fẹ́ rí ní mọ́kà títí tí ó fi kú ẹ̀rí wọ́n ní yẹn ní ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́lọ́n sọ yìí pé ìdá àkọ́dé ìtumọ̀ náà ti tẹ̀kù tẹ́ ẹ bá ti parí iṣẹ́ hajj yín fásitìrù lọ ẹ̀rín ti ọlọ́run kazikirikum abẹ́ akùn bẹ́ẹ̀ sí máa ń rántí àwọn bàbá ẹ wà wá náà ìtẹ̀dáwà yìí ní ọ̀bá wọn ọ̀gá bàbá tó pinlẹ̀ lélẹ́yìn pé ikọ̀ rẹ̀ ní ilé ìyá kan báyìí òun ìyá tó gbẹ́kẹ̀ǹga yìí kìnnìkan ẹ̀rí bàbá ń lọ yóò máa dùn ọ́ yẹn a máa rántí pé àwọn náà fẹ́ ṣe dáadáa bẹ́ẹ̀ náà ló fi ẹ̀ka máa rántí ṣe hajj pé ah bẹ́ẹ̀yàn jẹ bẹ́ẹ̀yàn owó tó kó wo wàhálà ah iṣẹ́ yẹn ga látara ìrántí yẹn a lè máa sọ́ra wa kó níbi pálapàla ọlọ́run ní aw ashadda dhikra àbí kí ìrántí yẹn kó tẹ̀ lágbára ju ìrántí àwọn bàbá yìí lọ àwọn bàbá tá a mọ̀ ẹ̀wọ̀n bá ti máa rántí ni wọ́n dùn kódà bí yẹn bá bẹ̀rẹ̀ fàájì bẹ́ẹ̀ pẹ̀lú àwọn bàbá wa gbogbo àtàwọn á di òbí ẹ̀rí tí wọ́n bá bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ rẹ̀ báyìí sílé òfin súnmọ́ ẹ̀ bẹ́ẹ̀ bá tún ti ń padà ó sì máa tún sọ yóò sì máa dùn mọ́ yẹn. bẹ́ẹ̀ náà ló sì yẹ ká máa rìn ti iṣẹ́ hajj ká fi má padà sí ibi pálapàla nítorí pé mùsùlùmí lè ọgbọ́dọ̀ máa wà ní ìjọsìn hajj rẹ̀ ni yóò fi jáde láyé nígbà tí ọba ti ṣe pálapàla tọ́lọ́ sọ pé wa'bud rabbaka hatta ya'tiyaka al-yaqin máa ṣùgbọ́n tó bá ti hajj tóun dé tó tó wá sí pé gbogbo ìdọ̀tí ẹ̀sẹ̀ yẹn ó tẹ̀sí tún wà ní ó tún wà nú ẹ̀jẹ̀ rẹ̀ ẹni yẹn jáde pẹ̀lẹ́sẹ̀ rẹ̀ ó tún padà pẹ̀lẹ́sẹ̀ nìyẹn o a'udhu billah ọlọ́run dákun làwa ń bi eléyàn. bákan náà nínú àǹfààní tó wà ń bi kéèyàn lọ sí hajj tó yẹ kó o lè rí tí tó fi kú láyé àsìkò sí hajj. òun ni gbígbẹ̀sẹ̀ kó kírun ẹyọ wóró kan ní Mẹ́kà àti Mẹ́dínà irun ọjọ́ ọrùn irun wákàtí méjì báyìí bẹ́ẹ̀ làwọn ẹ̀rí pé jùmọ̀ àti wákàtí méjì sẹ́yìn o àtùgbọ́ kò jọra wọn. anabi sallallahu alayhi wa sallam nínú hadithi jaabi bin abdullah rọ́ọ̀dì allahu ta'ala anhuma wọn làm tó sàlám sọ yìí pé irun téèyàn bá kí mọ́sálásí èmi ànẹ́bì ọlọ́lá ju ẹgbẹ̀rún òrùn lọ téèyàn bá kí mọ́sálásí mi àtúnfin irun téèyàn bá kí ní mọ́sálásí kàábà ìyẹn one hundred thousand ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ìyẹn ni pé tí wọ́n bá ti júmọ̀ ẹ̀yọ̀ kan báyìí wọ́n wàá sọ pé pound hundred thousand ẹ̀ẹ́dì gbogbo àtọ́ ṣe pé owó dáa fi ṣe sáàbì yọ búlọ́ọ̀kù là ń lọ kó kí gbogbo àwọn kẹta ṣe yẹn ò sí nínú fáìlì wa o àtàwọn táwọn akẹ́kẹ́ ń gbẹ́jọ́ ọkọ̀ ní jẹ́ bẹ́ẹ̀. àtẹnudí ń gbé irin káàkiri yóò máa gbé yóò máa gbé ọ̀kadà kí yóò máa ṣe ń jẹ lẹ́wàá ọ̀kẹ́tùsẹ̀ tẹ́nísì wọ́n ní five hundred kìnnìkan ni àti ibi kí yẹn máa gbé káàkiri kéèkì wọ́lọ́ọ̀hì kò sí nínú fáìlì wa èyí tó wà nínú fáìlì wa òun náà ní gbé yẹn lọ sí iṣẹ́ hajj yìí o ẹ̀rí bákan náà nínú àǹfààní ọ̀run ti bẹ níbi iṣẹ́ hajj òun ní pé aláwọn ẹni tó bá wà ní àràfá ọlọ́run tẹ̀sí máa fi wọ́n ṣe iye lọ́dọ̀ àwọn màláíkà yọ máa ní ẹ̀yin tẹ́lẹ̀ sọ ń jè lọ pé wọ́n máa tẹ̀jẹ́ lẹ̀ ìbáwọn náà wọ́n wáyì ṣọ́ọ̀mù sàn gbóbora gbogbo orun wọn lọ́ta gbogbo mọ́ wọn lórí fún jọ́sìn eruku ló ti kún wọn lára yìí ẹ̀rí bákan náà nínú àjùlọ tó wà ń bẹ àtàǹfààní tó wà ń bẹ kéèyàn ti hajj lọ́rùn òun náà ni àdúrà àjọ arọ́fà yẹ gbólóhùn la ilaha illallah wahdahu la sharika lahu nínú àǹfààní rẹ̀ òun náà tún ní ẹrẹ tá a pa ẹ wàá wà àwọn ẹni ìṣáájú rere èròǹgbà àwọn ga pọ̀ nípa àwọn tó ní ṣe pẹ̀lú hajj ẹ̀ẹ́kẹ́ ò tó tọ́lọ́wọ́n ọba àlekẹ́ ọlọ́màkẹ́ ọ o lè máa lọ lálọ́tún lọ lẹ́yìn ẹ̀yọ̀ kẹtọ́ jẹ́ dẹ́dẹ́ nẹ́fílà ni wọ́n máa jẹ́ yẹn gbogbo ẹ̀yìn ẹlẹ́nu rí tọ́ tẹ́sí máa ń wí fún ẹ lọ bẹ̀rù ọlọ́run ọ̀rẹ́ rẹ ọ̀rọ̀ òun fowó ṣe mọ́ ó tún ló tún yá la hawla wala quwwata illa billah òun lórí òun fowó sè mo sọ fún wa ibi gbogbo búlọ́ọ̀kù dà mọ́ káàkiri kò sínú fáìlì wa subhanallah ẹlòmíì lè kọ́lé ẹ̀yin ọmọ yìí ẹ má fọ wíńdò yìí ẹ má lajì yìí ẹ̀sìn bọ̀ wá bẹ̀ bọ́ọ̀ bá sí ń bẹ̀ ńkọ́ gbogbo gbàdé ìlànà ẹ̀kọ́ fún wa gbogbo àtàwọn máa kọ́lé kọ́kọ́ nǹkan fún rẹ̀ fẹ́ẹ́ lọ́wọ́ nǹkan ó lè fọ́ ọmọ o ajá ìkọ̀ ọ̀rọ̀ ọmọ ẹ̀pin nìyẹn fẹ́ẹ́ ọmọ àtòsí ọmọ tó bá tòsí ni ó jogún ilé ẹ̀ tí ọba ti tòsí ó lè ká díẹ̀ sílé rẹ̀ tọ́ba yá àbí kó kẹrin ẹ̀fẹ̀ kọ́ bá sìn wọ́n gbogbo eléyàn la ti rí sìn gbogbo àwọn táwọn òye fi wọn lówó láyé wọn ní dúkìá àwọn ọmọ wo jogún lé wọn náà dípò bẹ́ẹ̀ báyìí wọ́n sẹ̀ lọ súnlé mi rà wọ́n lọ súnlé wọ́n lọ súnlé mi rà wọ́n àmọ́ akọ́lé mi wọ́n kàn wá kọ́ súkẹ́súkẹ́ báyìí gbogbo yàrá bíi fífítì ọgọ́rùn-ún kò sí kẹ̀kẹ́ tó wọ́n nù rẹ̀ kọ̀ọ̀bá àjásí pé yàrá kọ̀ọ̀kẹ́ ló wọ́n ní ọ̀kẹ́ tó ń fẹ́ wo èbó kan ló tún dà lórí bẹ́ẹ̀ má jẹ́ atẹ́ra wa jẹ́ ńdọ́ bá ní ìṣe pẹ̀lẹ́ sí wa ní kẹjẹ́ ká gbájúmọ́ ẹlòmíì lè rẹ́ nìkan tí ń lọ sí hajj lemọ́lemọ́ ẹ wọ́n á sọ wípé ọ̀lẹ́ rẹ̀ àbí òrí ojú ò fowó ti mọ́ ọdún ti lọ ọmọkà ọ̀nsẹ̀ ni o ẹ̀gbọ́n òun náà fi hùn sọ lọ́jọ́ ọmọ kí Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma ó ní hajj tèmi àti àfa àbíjọ lọ tí àfa lẹ́yìn mẹ́tàléní ọgbọ̀n ni ẹ̀rí táwọn sì hajj bẹ́ẹ̀ táwọn sì umrah bẹ́ẹ̀ ọ̀kan náà àwọn ẹni rere wọ́n sì hajj ọgọ́rin àti umrah ọgọ́rin ẹ̀rí kódà tó rí nínú wọn ẹni tó ṣe hajj forty five ogójì àti márùn ó sì jagun tó ṣe déédéé bẹ́ẹ̀ ẹ̀ àjẹká alẹ́ gbìyànjú tọ́lọ́mù bá ti kẹ́ wa níbi ọdún márùn márùn síra wọn ọmọ àlọ́ sí nẹ́fìlà nígbà wọn bá ti sọ̀rọ̀ ẹ̀yẹn ẹlòmíì ò ní rí nǹkan ó ti wá ẹlòmíì ó ti kọ́lé ó ti kọ́ gbé ibi ògbé àti tọmọ tí wọ́n ń gbé lọ́wọ́lọ́wọ́ táwọn ilé ìlú padà pàtì tọ́ bá yá yọ ọkàn tó ń bò sùn ní pé alẹ́bìkẹ́ tí rò lé kọ́kọ́ ó ló ti di etí ẹ dákun kí lọ́ fẹ́ fi si wàláyé ojú ti rọ́ tó ṣe pé ńgbà tó fa tó bora tán kó o tó ìlàjì yàrá rẹ̀ sórí pọ́ńtẹ́ yàrá tẹ pè ní márùn-ún sáná yẹn báyìí ọwọ́ apasọ̀ bora kódà ó tó ká pé sí yèkàn báyìí kò ti tóbi tó sínú ẹlọ́wọ́n adarẹ̀ láàmú kan torí bẹ́ẹ̀ afáwà Sufyanu Sauri rahimahullah wọn ni wọn tó lè ṣàtúnṣe yín ẹ lọ sí hajj wàá rẹ́sìn mú bẹ́ẹ̀ wàá rí dáadáa yá àti tọ̀rún bẹ́ẹ̀ àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala ìlọ́ọ̀bẹ ilé ọlọ́run ọba òkúnjọ nínú àwọn ìyapa ribitibiti ọlọ́dún kò sọ wá ń bẹ̀ o àwọn tá a ti lọ arísìkí ni wọ́n máa fi ń lọ ọlọ́dún kò pèsè fún wa àwọn tá a ti lọ àlàáfíà wọn máa fi ń lọ ọlọ́dún kò fún wa lálàáfíà o ọlọ́run dákun ṣàtúnṣe wa ṣàtúnṣe àwọn aláṣẹ wa o ṣàtúnṣe orílẹ̀-èdè ọlọ́run dákun ṣàtúnṣe gbogbo ayé o àlùbá ìpànìyàn rẹ́dẹ̀rẹ́dẹ́ yìí gbogbo ilé ayé dá àlàáfíà padà sórílẹ̀-èdè wa nàìjíríà o àti gbogbo ayé láburú fúlàní dáradára àti boko haram àti bàdó àti gbogbo àwọn adigunjalè ọlọ́dàkùn làwọn bẹ̀ اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين اللهم طهر المسجد الأقصى من رجس اليهود ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم رحمكم الله تعالى